الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين معاشر الإخوة السلام عليكم ورحمة الله وبركاته شرع معالج القبول بشرح سلم الوصول من أتون تسواج لوية لورا تولي بتي المواتي أدي مجرى أمامي وأما مشيئته للعبادة الكونية القدرية فخاصة للمؤمنين فلهذا اتفقت فيهم المشيئتان فوافقوا المشيئة الشرعية لما سبق لهم في المشيئة القدرية الكونية àpèjúwe tí olùmọ̀ wa tí wọ́n ń sọ níbí báyìí òun náà ni ìtẹ̀síwájú lórí láti mọ mo fẹ́ mo fẹ́ olúwa orípa rẹ̀ lára èèyàn méjì kan ẹnìkan jẹ́ mọ́mìnì ẹnìkan jẹ́ kèfèrí olùmọ́wá ní ẹwọ́ ìjọsìn tólúwa lóhùn kò dá ẹ̀dá lásán àti torí ká lè gbé ìjọsìn fóun ọba máa wá ní ẹwọ́ ìjọsìn táwọn yìí o ẹ̀rí pé mọ́mìnì òdodo òun náà ní ṣèjọsìn nígbè ìjọsìn fún olúwa lódodo wọ́n ní ìdí ẹ̀ ló fà á ittafaqat fihi al-mashi'ata gbogbo mìíní ayé ìdí ọ̀rọ̀ wọn bá fẹ́ méjì ló pàdé lára tiwọn méjì òun ló pàdé lára wọn nítorí wọn bá fẹ́ kó máa ṣẹlẹ̀ ó lára mọ̀mí òdodo bákan náà ntọ́lọ́wọ́n ọba pàṣẹ wípé ẹ ṣe léyìí ìsìn ṣe ìsìn mùsẹ̀ ìsìn tẹ̀lé kọjọ́rọ́ al-mustafa bó ṣe lágbára irú ẹni yìí ó tún jẹ́ ẹni tí ọlọ́wọ́n ọba fẹ́ dáadáa pẹ̀lú ẹ̀ nǹkan méjì mo fẹ́ mo fẹ́ méjì òun ló pàdé sára mọ̀mí ní èyí tó síwájú tó ti wà nínú àkọọ́lẹ̀ òun náà ni al-mashi'atu al-qadariyatu al-kawniyya bọ́lọ́wọ́n bá ṣe fẹ́ kó lo ayé nù àkọọ́lẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì òun ni èyí tó ní ṣe ìṣe dáadáa ìjọsìn wọ́n ní wà amẹ́ríkà ẹ̀wà rí kẹfìrí fàlẹ́m yuwafaq al-mashi'ata aṣ òun ò ṣe kò ń gẹ́ òun ò ṣe kò ń gẹ ìjẹ́niire ṣùgbọ́n ìjẹ́kẹ̀fẹ̀rí rẹ̀ ń ó ṣe déédéé ntọ́lọ́wọ́n bá ti kọ́ mọ́ bí ó ṣe ló nù ìjọsìn ìṣe dáadáa tó èròǹgbà kò sí لما سبق لهم في المشيئة القدرية من الشقاوة torí pé èyí tọrọ wọn bá ti sọ pé bí ó ṣe lu tiẹ̀ nù tọrọ wọn bá ṣe kádàrà búmọ lórí nù abẹ́olúwa wọ́n ti fi kádàrà bó kò mọ́ wa lórí olúwa mọ́sà ṣèwá ní mọ́mí ní òdodo afáwa ní fatabayyana bihada ó ti wáyé kó kílíà báyìí pẹ̀lú àlàyé táwọn ṣe أن المشيئة الكونية القدرية لا خروج لأحد منها èyí tó jẹ́ fífẹ́ fífẹ́ olúwa tó jẹ́ ti kádàrà bọ́lọ́wọ́ bá ṣe pé gbogbo nǹkan kò sí ẹni tó lè jáde kó ń bẹ́ẹ̀ mùmíní ò lè jáde kó kèfèrí ò lè jáde kó atẹ́gùn ò lè jáde kó òru ò lè jáde kó ọ̀sán ò lè jáde kú gbogbo tí ó tẹ̀lé láyé kádàrá ọlọ́run gbogbo tí ó máa bẹ títí tí ó máa mí títí tí ó tẹ̀mí tí ò ní bẹ tí ó yé tí ò ní yé ntí ọpẹ ntí òní pẹ ntí gbogbo ntí ọsẹlẹ eléyìí ni ó ní kò sí ẹnìkankan tó lè jáde nínú àkọọ́lẹ̀ Olúwa ọlọ́run ọba ṣe fẹ́ kí nǹkan yẹn ó rí wọ́n ní wàlá màṣẹ́dáláhù àìníhà èyí lè kò ní ah, sọ òun kà gba bòmí yọ ni gba bòmí ó tún wá ohun tí olúwa tó fi ṣe àmì ò lè mọ kíni nìkan lọ́mọ. kò sí màláìka ọ̀hún kò sí ànábì ọ̀hún kò sí wòlíì ọ̀hún tí ó ní òun ti rí kádàrá òun báyìí lè tí ó jà sí fóun rè kò sí ẹ̀dá ọ̀hún tọ́ eléyìí òun ní ba àwọn ẹni àwọn àwọn mọ̀mí ní òdodo lẹ́rù gbogbo ipòkípò tí wọ́n bá wà pé hey ọlọ́run mọ́sàdí á dá a lábọ̀. أفاواني سواء سبقت له بالشقوى أو السعادة gbogbo ẹni tọ́lọ́run bá kọ dáadáa má ni abọ́kọ òdìkejì má ọkọ aburú má kò lè jáde kó nínú ẹ̀ àárín òun làwọn olùmọ̀ ni wọ́n tún pe àkíyèsí tẹ́ bá rẹ̀ ni tí ń rin títí kan ti ń ṣiṣẹ́ burú rí lẹ̀ kò ní kí yẹn má pè sákèsì kò ní kí yẹn má tààjì ṣùgbọ́n yẹn má pè tọ́ bọ́nà sáké kọ̀ tẹ́lẹ̀ yìí nù bó wọn ṣe rìn nù nítòsí ìjà máa bẹ́ẹ̀ òun náà ní bí ṣe ń ṣẹlẹ̀ wọn ṣùgbọ́n kí ló lè ṣẹlẹ̀ láàrin ìṣẹ́jú ayé àtàkùn yẹn ẹ̀dá ọlọ́run ọba nìkan kan ọ̀ma ìrùmọ́ wa fi ní wa amma al-mashi'atu ash ẹ̀wá rí fífẹ́ fífẹ́ ọlọ́run èyí tó ṣe déédéé ṣẹ̀ríà tó ṣe kó ṣe déédéé ńtọ́rọ̀ wọn bá nífẹ̀ẹ́ sí tó sì yọ́nú sí famankana sabakọlahu filkọdariya anahu yuwafiquha kana kadari gbogbo ẹni tọ́lọ̀ ń bá kọ pé yóò jèrè yóò là yóò jẹ́nìrì yóò ṣe déédéé tí yóò ṣe déédéé ńtọ́lọ̀ wọn bá yọ́nú sí òun náà bẹ́ẹ̀ ni ọmọ rìn iṣẹ́ rí ìrìn rí ìwà rí ọ̀rọ̀ rí ẹ̀sìn rí ìjọ ọmọ wù nìyẹn. àwọn olùkọ́ ní fún wa káàna kàdáàlì tó bá ti yapa ẹ̀ náà gbogbo ẹ̀ kò sí ẹni tó lè jáde níbi mo fẹ́ èyí tó ní ṣe pẹ̀lú kádàrà ọ̀rọ̀ ti lọ́ọ̀ ètò ní í ṣe pẹ̀lú hekima ọlọ́run lábẹ́ ilé yìí olùmọ́wá wá ní wa amma ma'na al-ibada tọ́ nígbà tó ti wá hàn báyìí jẹ́ kọ̀wá yẹ ká mọ kí náà pè ní ìjọsìn gan-an kí tiẹ̀ ní tí ẹrú máa ń ṣe tí ó fi mọ̀ kó ń wà ní ìjọsìn fún olúwa ìjọsìn tọ́lọ́ lóhun torí ẹ̀ dá wa kí ni nǹkan òun gan-an. أفواني فقال شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى علماء باي ابن تيمية أني العبادة الإنسان كني جسم اسم جامع لكل ما يحبه الله تعالى ويرضاه من الأقوال والأعمال الباطنة والظاهرة أني بو بو ntobati wa ntobati jáde lábẹ́ nǹkan tá a fẹ́ ka yìí a ti máa fẹ́ sìn ní. tọ́mání alìbádà ìjọsìn orúkọ kan ní jẹ́bẹ̀ oko gbogbo tọ́lọ́mọba fẹ́ tọ́lọ́mọba nífẹ̀ẹ́ sí tó sì yọ́nú sí. Si nínú ọ̀rọ̀ nínú iṣẹ́ yálà iṣẹ́ yẹn ó hàn ní àbọ̀pamọ́ gbogbo ńtọ́lọ́n bá ti yọnu sí tíyẹn sì mọ̀ pé ọlọ́run ọba nífẹ̀ẹ́ irú iṣẹ́ yìí eléyìí náà yóò padà bí ìbéèrè míì bó lè rú sí mọ̀ kọ́lọ́run ọba yọnu bó ló sì mọ̀ kọ́lọ́run ọba nífẹ̀ẹ́ ṣíṣẹ́ tó ń ṣe kó tó lè gbẹ́jọ ìjọsìn níwájú olúwa kò sọ́nà tí ó fi mọ̀ qala Allahu qala Rasulullah kò sí ọ̀nà ní lẹ́rú bá ní ọ̀dáhùn lójú ọlọ́run ọba fẹ́ràn sẹ́yìn ọlọ́run ọba ti yọ́nú sí bó ní ọ̀nà bó ló ti dá ọ lójú torí pé yọkàn mi torí pé náà ni olúwa wí báyìí nínú Al-Qur'an olúwa wí báyìí nínú súnà nàbì tẹ bá sì ní ọ̀dáhùn lójú iṣẹ́ yìí kì í ṣe tẹ́kọ̀ọ́ ọlọ́run ọba fẹ́ẹ́ ọlọ́run ọba ò sì yọnu sí ẹ̀yìn àbẹ̀rẹ̀ kí ọlọ́run sọ fún ọ wàláhì kò sẹ̀ ní torí pé kí ni gbogbo tọ́lọ́run ọba yọnu sí ó ti ṣàlàyé ẹ̀ gbogbo ntọ́ fẹ́ ó ti ṣàlàyé ẹ̀ gbogbo ntọ́lọ́run ọba bínú sí ó ti ṣàlàyé ẹ̀ gbogbo ntí ọ̀fẹ́ ó ti ṣàlàyé ẹ̀ àárín yìí kì í tó yẹ kó rújú àmì tó yẹ máa wò pé à èwo la wá máa sẹ́ni tí ẹ̀dá bá ń sọ pé èwo la mọ̀ tó yọnu sí ẹ̀dá ń ronú ara ẹ̀ pé ǹjẹ́ mo pé nǹkan yìí tó bá ṣe pé iṣẹ́ tọ́lọ̀ wọn bá ṣe lófin lórí ahọ́n òjíṣẹ́ ńlá Muhammad ni nǹkan wo pé ǹjẹ́ májàmú tó yẹ kó òun ó pé lára àwọn ṣiṣẹ́ yóò fi jẹ́ gbígbà ìjọ pé ọ̀tọ̀ ni iṣẹ́ gangan ọ̀tọ̀ lẹ́ni tí ń ṣiṣẹ́ bẹ́yẹn bá wá ṣiṣẹ́ ẹ̀rọ mọ̀ wá bàbẹ̀ tọ́ ọlọ́sàdé ṣe déédéé ìyọnu ẹ̀ àmọ́ dá lójú pé iṣẹ́ yẹn iṣẹ́ ìyọnu ni ǹjẹ́ òun wá ṣe bó ti yẹ kóun ṣe eléyìí ní gbígbólóhùn pé àmọ́ yìí tá a ṣe tí ó jẹ́ gbígbà àmọ́ yìí tá a ṣe tí ó jẹ́ ìyọnu ọlọ́run àmọ́ kìí pé àìkò mọ̀ yẹn èèyàn kàn lọ ṣe anything rárá yóò kàn lọ wò pé ẹjẹ kó o máa gúngi kó o máa lọ yan náfìlà lórí igi wọn níbo lọ ń lọ ní orí igi ní òun yẹn náà fílà lónìí tí ò sí orí igi bò ó ní à èwo la ti màtọ́ lọ́wọ́ gbà ó sì ti kó wọn jábọ́ tó ń bá torí fọ́lẹ́ ọlọ́run náà mọ̀ fóun torí torí òun yóò ń jẹ́ aláyàyà wọn jù ọlọ́run torí pé kí nìyẹn sọ pé orí igi kò sínú òfin ọlọ́run tẹ́rú bá ní àmọ́ ìtọ́lọ́run ọba fẹ́ àmọ́ ìtọ́lọ́run yọ́nú sí ìyẹn ni pé ìbẹ̀rù pé ìjà níyàn ni ó ṣe déédéé ǹjẹ́ ìwọ ọlọ́run mo dá ọlọ́run ọba mà pẹ̀lú ìfẹ́ pẹ̀lú ìfaragbolẹ̀ pẹ̀lú ọkàn mímọ́ òun mo fi ṣèjọsìn yìí èwo la mà tó jẹ́ mọ́kúlá sọ́ńdẹ̀là tó ṣe déédéé sincerity tọ́lọ̀ ní má jẹ̀mú. àmọ́ pẹ́sẹ́ yẹn pẹ́sẹ́ rí ni sọ́sà ti wá látọ̀dọ̀ anábì iṣẹ́ rí ni iṣẹ́ tọ́lọ̀ wọn ọba yọnu sí ni òun ló fi jẹ́ pé ká máa ń pè nǹkan níjọsìn ó ti kó gbogbo iṣẹ́ àti gbogbo ọ̀rọ̀ èyí tó pamọ́ ni àbẹ́ ìtọ́ hàn pẹ̀lú yọ̀ǹda lọ́à bíbá yìí láti túmọ̀ tẹ̀síwájú olùmọ̀ wa ń sàlàyé wọ́n mú àwọn ìdáǹpù wa àwọn sẹ́wù lọ́lọ́wọ́n bá yọ́nú sí àwọn sẹ́wù lọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí ẹ̀wà tó fẹ́ mẹ́rin ó ní fasọ́lá wákàtí mara wọn fasọ́lá asọ́lá èèyàn gbọ́dọ̀ dáwọ́tò ẹ̀ ní ẹ̀ máa ń wí ikú ìfẹ́ yàrá kìí ṣe ṣé ẹni gbogbo ẹni tó bá kírun náà ni irun kọ́ ní sọ́yàn bí aláàlá ẹlòmíà tẹ̀sán ọlọ́run ọba ṣe ẹ̀yẹ ìgbà ló sọ pé àlà àìmọye ẹni tí ò kírun tí ó sì wà gánà ọ̀rọ̀ burúkú níbo ni ẹ ti ń ṣe yìí àwọn ọ̀rọ̀ burúkú burúkú burúkú alẹ́tẹ̀rọ àlàlà ìdáparọ́ kò pọ́síbù kí ní ọlọ́run mẹ́rin tí ń sìn bẹ́ẹ̀ ni ọlọ́run mẹ́rin tí ń sìn lódodo. ṣùgbọ́n mi ènìyàn náà ṣe kí ni wọ́n mọ ẹni tí ń sìn wọ́n ènìyàn náà sì mọ rẹ̀ ọ̀rọ̀ ní àìmọ̀lú ṣiṣẹ́ wa rasuluhu wal mu'minun bọ́lá wọn bá ti mọ̀ òjíṣẹ́ ọlọ́wọ́n bá ti ń bẹ láàrin yìí náà nígbà náà ọmọ mara wọn tó kéde nǹkan tó rújú pé sọ pé ẹni tí ò ṣe ọmọ wa ni ẹlòmíràn ọkàn rẹ burú náà ní sẹ́ẹ̀rì òfin jáde bẹ́ẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí àwọn ọ̀rọ̀ tí ọba làkà yìí ó jìnnà tẹ̀sán ọlọ́run ó jìnnà sí ọ̀nà ọlọ́run ọba gan ibi tí a ti lọ tá a bá ń sọ̀rọ̀ jọ́sìn tá a ti ń sọ̀rọ̀ pé iṣẹ́ wo lẹ rú ṣe tọ́lọ́run ọba yọ́nú sí tó nífẹ̀ẹ́ sí àwọn kankan kọ́kọ́ ń bẹ kí yẹn gbọ́dọ̀ gbé kalẹ̀ rẹ́bí píríncípù ìjọ wà nínú òfin olúwa ìjọ wà nínú òfin òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa sallam tó bá ti wá hàn báyìí ọ̀dájú pẹ́sìn ni ọwọ́ kò bó lẹ́rú ṣe làfà wọn wá ní gẹ́gẹ́ bí fasolatu wazakat wasiyam walhajj wasilikul hadith وأداء الأمانة وبر الوالدين وصلة الأرحام والوفاء بالعهد والأمر بالمعروف والنهي عن المنكر والجهاد للكفار والمنافقين والإحسان إلى الجار واليتيم والمسكين وابن السبيل والمملوك من الآدميين والبهائم والدعاء والذكر والقراءة وأمثال ذلك فاليوم ده الله أما تسواجي لو يورو كم جاجوسني نبامو pẹ̀lú ìtumọ̀ èyí tó kún fọ́fọ́ yìí lálàyé nípa ìjọsìn tọ́lọ́wọ́n bá ní nítorí kankan dá yín àti kẹwàá ṣe ìjọsìn kí wá ní ìjọsìn òun lòlùmọ́ wa ní sàlàyé fún wa lábẹ́ ọ̀rọ̀ yìí olùwọ́ ọjà àmọ̀fẹ́ dáadáa ìgbà yín náà ní àdúró lónìí gẹ́gẹ́ bí ìrántí òtúnlọ́jọ́ júmọ́ gbogbo ṣẹ́ẹ̀rì ti ń bẹ tó ní ẹ̀ṣà lọ́jọ́ òní ká má gbàgbé abẹ́ olúwa kó má ṣàgbà gbogbo ìjọsìn wa kó yọ́nú sí fún wa. والله تعالى أعلى وأعلم اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين اللهم إنا نسألك هداك واجعل عملنا في رضاك اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم يا حي يا قيوم برحمتك نستغيث لا إله إلا أنت أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم نسألك حسن الختام في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم اقسم لنا من خشيتك ما يحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا اللهم متعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك